irú abiyamọ wo rèé níṣẹ́ ló kijọ́ mọ́lẹ̀ lẹ́yìn tó pa ọmọ ẹ̀ tán o títí di àkókò yìí ni ọ̀rọ̀ ìyáálé ilé kan abilékọ nefiseria sancho ẹni ọdún mẹ́rìndínlógójì kan ṣì ń ya àwọn èèyàn lẹ́nu ìdí ìyàlẹ́nu náà sì ni pé níṣe lobìnrin náà kijó mọ́lẹ̀ rákírakí lẹ́yìn tó pa ọmọ bíbí inú ẹ̀ olóògbé hosanna sancho ọmọ ọdún mẹ́fà péré tán ṣẹlẹ̀ kàyéfì ọ̀hún wáyé lọ́jọ́ kẹta oṣù kínní ọdún 2024 yìí lágbègbè San Antonio lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún aláròyé gbọ́ pé àwọn ìbátan nephtheria yìí kan tí wọ́n lọ sílé rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n rí nephtheria níbi tó ti ń jó yíká níhòòhò lẹ́gbẹ̀ẹ́ òkú ọmọ rẹ̀ lẹ́yìn tó pa á tán nígbà tí wọ́n sì bi léèrè pé kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ ló bá sọ fáwọn yẹn pé ẹ̀mí ọlọ́run kan ló kàn sóhun tóun fi lu ọmọ bíbí inú òun yìí pa láti fi rúbọ sí ọlọ́run tóun ń sìn nígbà tí ọ̀rọ̀ rẹ̀ ń ṣe àwọn yẹn ní kàyéfì ni wọ́n bá sáré lọ fẹjọ́ rẹ̀ sùn ní tẹ̀sán ọlọ́pàá kan tó súnmọ́ wọn nígbà tó ń sọ̀rọ̀ náà fáwọn oníròyìn ọ̀gbẹ́ni Kenny Falespin tí í ṣe ìbátan abilékọ Nefitaria ṣàlàyé pé ìwà tí ìyáálé ilé yìí hù kì í ṣe ohun tó dáa rárá o àti pé ó jọ pé obìnrin náà ti ń lárùn ọpọlọ ọ̀gá ọlọ́pàá agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sergeant washington moscos tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé onígbàrà táwọn gba ìpè làwọn ti lọ síbẹ̀ ṣùgbọ́n ṣe làwọn bá ìyá ọmọ náà níhòòhò tó ń sáré káàkiri inú ilé rẹ̀ àwọn sì ti fọwọ́ òfin mú un ó sì ti ń ran àwọn lọ́wọ́ lórí ìwádìí àwọn. adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyìn online television.